ولا شك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير مقبول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبا غير منصور asọ́pẹ́ fún aláwọn ọba subhanahu wa ta'ala eléyìí tó tún fi àánú ẹ̀ tó fi dáa padà sí gbogbo wa ilé eléyìí ti ṣe ìjọ kìíní nínú oṣù ọdún ìlà awwal ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàlé ní àti ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàlé ní ogójì ìjọ salamu alaykum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí ìsìsí wa ní túmọ̀ àti ọba kẹ́yìn nínú ọ̀sùn òkèèrè tí a fi lọ́sọ́rọ́ láti máa gbẹ̀gbọ́ nínú ìrọ̀sílẹ̀ ìrọ̀dúgbò àyà tí a ti gbé ọ̀hún náà ní àyà ọgọ́rùn-ún àti mẹ́rin níbi lọ́wọ́ àwọn ọba sọ̀hánà wọn sàárà tí ó ti jẹ́ wíwá ilé àṣíríkù ọ̀láàrí ẹ̀kọ́ ìsìnàlé lára ṣáṣíkà pé omi ẹgbẹ́ nínú. Ó lọ́wọ́ àwọn ọba wọn sọ bá àtàkùn ọlọ́lọ́pàá àlejò ọ̀sán náà. إذ فلا تكن في مرية مما يعبد هؤلاء فلا تكن في مرية مما يعبد هؤلاء النبي صلى الله عليه وسلم ما wà nínú ìyèméjì nínú dáhùn èèyàn yìí ń sí ìhun dáhùn ẹlẹ́bàá ń sí máa wà nínú èrè yìí pé ìbàjẹ́ ní. Máa yá nùdùn ilẹ̀ àtàrà yá ìkúrù ààbà òun ni. A ní máa wà nínú èrè yìí. Gbígbé ohun ẹlẹ́bàá ń sì yàn ìbàjẹ́ ní àìmọ̀kan ní ìsúná ní. Máa yá ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل ẹ̀hùn ìjọsìn tó ń ṣe wọ́n ń ṣe bí ẹ̀yà àwọn bàbá wọn ṣe sí ṣáájú ewu táwọn bàbá wọn ṣe ṣáájú làwọn náà ń ṣe ìtumọ̀ rẹ̀ ní pé kò sí fún wọn mọ̀ńtánà lónìí èèyàn dáadáa lé títí ojú wọn ayọlẹ àyàfi ìṣẹ̀lẹ̀ àwọn bàbá wọn nínú àgbàsọgbọsán àti bọ́lá àwọn ọba sì máa ra wọn lẹ́sẹ̀ àtàkùn ìjẹ̀dá lẹ́sẹ̀ tó pé wọn ní bọ́lá àwọn máa jẹ wọn níyà níyà tí ò jẹ́ ẹ̀sẹ̀ kankan rí tí wọ́n bá bẹ̀ wá sí dáadáa ọlọ́run ti fún wọn láyé bíbà yìí dájú ojú ọjọ́ ìdàlẹ̀ ìyá mọ̀. Òun lọ́wọ́ ń lọ pé wà ní náà làwọn wá fúru lọ sí ìdáhùn wáyé ọmọ fúru. Wọ́n ní náà làwọn wá fúru lọ sí ìdáhùn wáyé ọmọ fúru. Ọlọ́run ní àwa á pè ẹ̀sìn wọn fún wọn ìpín wọn tó yẹ kí wọ́n ní áàfù ọ̀rẹ́ ọ̀pọ̀ ń lé òde òdíjí àbọ̀ràmọ́ ní yorùbá ìṣúná áfíà ó ní ìtumọ̀ rẹ̀ ní pé áàfin áàfù ìpín wọn ní lóòyà áàfin pé fún wọn tí òdíjí lẹ́yìn tọ́lá wọn bá wá sọ ní ìtàn ọfẹ́ sọ fún wa wípé anábì Musa alẹ́ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ wọ́n fún un ní ẹ̀tọ́rọ́ àwọn èèyàn ń ṣe afẹ́fẹ́ nínú ẹ̀ ìbẹ̀nu wọn ẹni ló ti dàgbọ́ sí ìbẹ̀nu wọn ẹni lọ́gbà ẹ̀kọ́ rẹ̀ ajáde bẹ̀rẹ̀ àmẹ́lì sọ́lọ́mọba alẹ́ sọ̀rọ̀ ohun àwòkọ́ sí nípa àwọn tó ti dájú ní àwọn àmẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba. Pípé ọjọ́ lọ́dún wọn gbé ẹni lọ, má ṣe kó sí ẹbí. Má sì ṣe lọ dájú sí òun ní òbí tí òun sẹ́ẹ̀sì tó ń ṣe mọ́. Òun lọ́nà tó lọ lọ́pàdé ábẹ́rẹ́ mọ́ ń darí ìdá rẹ̀. Ọ̀pọ̀ tó lè fa fi ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك ولقد آتينا موسى الكتاب فاختلف فيه. خلاص يبقى صادقا النبي موسى نزيرا تسع التوراة. وأتي يا فيروز يا فيروز عرفت وأنت àríwọ̀ wọn bọ́gbà ìdìgbàgbọ́. Ọlọ́run tí ẹ bá gbé gbólóhùn tó ti sáájú wípé wọ́n jìyà ṣùgbọ́n ìyá wọn ìyẹn ló dáàsì lọ́lára fún ni. Làkúndíyà bẹ̀rẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n bá jí à wọ́n láti lè sọ pé wọ́n tó ṣe ń gbà fẹ́ pẹ̀lú kẹ́lìmọ̀. òun ni wípé tí ẹ bá sọ̀rọ̀ tó ti ṣáájú tí bọ́lá ọ̀bọ̀ ní jẹ nìkankan níyà àyàfi lẹ́yìn ìgbà tí ẹ rí àwíjàre tọ́lá ti wáyé lẹ́sìn yẹn lórí. abilẹ́yìn ìgbà tá a bá rìn rẹ̀ sí wọn làbòlíyà kẹrin àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba kádà ara ìyàlé wọn lórí nítorí kọ́lá wọn wá lọ́sọ̀ ọmọ ń fún wọn á fi sí ìnà àti àjẹrẹ àtàrọ tó wù lá wọn á fún mi lẹ́nu àti ìlẹ̀ àti ilé ọlọ́run ní àjẹ àní jẹsíríyà táàbì tí rẹ̀ ń tẹ́sí ti ọ̀rọ̀ tó gbájú nìyẹn. àti kọ́lá wọn wá sọ nínú ayé àbí. ذكرى لك المكر سبق من ربك لكان لسانا وأجل مسمى ولولا كلمة سبقت من ربك لكان لسانا وأجل Ọba ní ìdájí àti ìyá iná ọba jẹ́ ń bọ́ jẹ́ tẹ́tẹ́ ọba jẹ́ wọ́n lẹ́gbẹ̀kẹ́fẹ́ wà ájà ló ń mú kà máa àtàkókò láti pàṣẹ kò sí sí ìyàwó wáyé orílẹ̀ kan ara náà láti sí orí nǹkan lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ ń múrò wá wípé àtẹni àkọ́kọ́ àtẹni ìkẹyìn gbogbo wọn lọ́lọ́run ó kọjọ nínú àwọn ọ̀dọ́ yóò sì nàka lù lẹ́sẹ̀ẹ́sẹ̀ wọn bọ́yà lórí ní wọ́n ìrere tọ́ka já burú ní wọ́n rà burú. Òun lọ́lọ́ àwọn ọmọ Subhanahu wa ta'ala wá lọ ṣe àti ọ̀lọ́wọ́ láṣẹ nínú ọ̀tún bàbá kan sí ti rọ ní ìtàlá tó bí ẹ̀dá ìrìn àwọn ọ̀rọ̀. Ọlọ́wọ́lá ẹ̀lìmọ́kùn sọ̀dà fọ́tìmọ̀ ọ̀rọ̀ ìkàlá tó ọ̀rọ̀ ọlọ́run ọ̀bọ̀ bá sì kádàrà kí a jẹ wọ́n báyìí mọ́lá ìwé láìrán ìfẹ́ kò ní síyà láì sáàtì àti mẹ́rin wá sí síyà àti pé àtijọ́ ìjọba ìṣẹ̀yà náà wà nínú bá fi ṣàkíyè nínú orí àti pé àwọn ṣẹ̀bí wọ́n wà nínú rẹ̀ ní ìlú èyí tó dára lórí ilẹ̀ fún wọn lọ́lọ́run ṣe wá sọ wípé wà ní ṣẹ́gbọ́nlá láti máa lànàwà ìyá náà mú rọ́pò ṣàánà ìnáwó ìnáyà àyẹ̀wò náà كلما لهم ما ليوفينهم ربك أعمالهم إنه بما يعلمون خبير. Ọlọ́run ní àdíkọ́ ọ̀kan bá ti lọ sáájú àwọn ẹni àkọ́kọ́ ní àwọn ẹni ìgbẹ̀yìn nínú àwọn ọ̀dọ́ tó ti lọ wáyé náà tó lẹ́rùn lámá láìwà sí yánà rọ̀kú dáadáa rẹ̀. wáyé náà tó lẹ́rùn lámá láìwà sí yánà nítorí kó nímọ̀ nípa gbogbo iṣẹ́ wọn ti tẹ̀gún bí máa ya wọn ló rẹ̀ pàdé nítorí bọ́nà wọn bá yẹn kàbí ní olùkúni nílò ní nípa wọn tí wọ́n ṣe ó nímọ̀ nípa gbogbo iṣẹ́ wọn lápapọ̀ èyí tó tóbi ní ọmọ nípa ẹ̀ èyí tó kéré ọmọ nípa ẹ̀ wọ́n nínú ayà àwọn ìlànà dáadáa tàbí rúbọ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ń dá sọ iná ní ẹgbẹ́ bó ti wà nínú ayà bí wà ní gbólóńgbò wà ní gbólóńgbò lágbàá wọn lápapọ̀ wọn fún wọn láti pèsè ìrọ̀rọ̀ wọn. ọlọ́run bá wá ń pàṣẹ ìdúró dọ́gba ọlọ́run ti pàṣẹ kìmù kàná òmíràn wọ́n máa ń mú gàgà máa ga wà látàtọ̀ máa wọ̀ Innahu bima ta'maluna basir. أقسموا كما أمرت ومن تاب معك ولا إنه بما تعملون بصير لا تركنوا ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون الله سبحانه وتعالى يقال الأمر بالاستقامة ìpaniláṣẹ nípa àdìsí kọ́ọ́mà ìlú lọ́gà àwọn àǹkàdà àìnà àǹkà ọ ń sọ nípa àdìsí kọ́ọ́mà ìlú lọ́gà ọlọ́run ọba ń pàṣẹ nípa rẹ̀ kí ló ń pè ní àwọn náà ajúbọ́lọ yóò afẹ́ ojú sí ọ̀nà òun ní ẹgbẹ́ kan tó ti pé dáhìá bí àwárí gbogbo ìṣesí máa ń wà láyé pẹ̀lú ẹ̀. ó sì tún jẹ́ zàkíà ìmọ́tótó kan ló fi pé orí rẹ̀ ní sẹ́ọ̀sìsì òun yóò ti dàgbà lókè. torí kò sí ká ká sàbẹ̀lẹ̀ àmàlì kò sí ìmọ́tótó fún sẹ́ọ̀ kò sì sí ìlànà àfẹ́ àkókò sí ìdúró lélẹ̀ ìbáramà láì ní ìdúró dọ́gba ló fi jáde pé ẹni tó bá dé òun náà lè ṣèdá òun bá tọ́lù àpèlè balógun ni ó sì jẹ́ tó gbogbo àlàlùfáà nínú fi dàárọ̀ ìrì ó ń sọ òun ó ń láyé àtúnjẹ́ ọdún ìgbà ìyáàmà àléṣe kọ́ ọmọ kí ni ń gbọ́n pẹ̀lú هنا الجلوس الصراط المستقيم ريري أنا لجلجا هنا الجيل الطويل السجود لك يا الله من الآن والتصف ولا يقرأ الآن والتصف أجل كده وصيص بقى ما قصدي وقصدي ما يلقى عاد máa ṣe ìtẹ̀lé bọ́lọ́ olùhá lẹ́rẹ́ bóyá ìbọ́mọ̀ ẹ̀lá àbí ìbọ́pamọ́ àlẹ́sẹ̀ bá ọmọ tó sí tárùkọ ìmọ̀lẹ̀mí yá pípa àti gbogbo tí a bọ̀ Ọ̀pẹ̀kìn kàmá orin àwọn àyàtọ̀ lórí ọ̀pọ̀ ìgbọ́n. Nínú àyàtọ̀ wá lọ́wọ́ bá tó e láti. Àgbọ́dọ̀ tó ní lọ sí adájọ́ àwọn ọmọ ọgbọ́n pé àlá ni ẹlẹ́dàá wa. Mùsùlùmí sàkọ́ọ̀mù wọn wá lójú ibẹ̀. Kí ni ọjọ́ táwọn ènìyàn bàbá lẹ́gbẹ̀rẹ̀ àdéjì màláyíká? Àwọn màláyíká wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ènìyàn. Wọ́n wà lọ́sẹ̀ bá payá wọn láti àtúntàbẹ̀ lábàá níjẹ. Orílẹ̀-èdè wa, a ń ṣe mọ́bílì jẹ́ ẹ máa gbogbo pẹ̀lájú jẹ́sẹ̀ tí wọ́n wà lùkáwà mẹ́rẹ̀ fún yí. Wọ́n máa bọ̀ fẹ́ láti máa olùyá nù fún bí ayá ti dùnìyá àwa ní ayé láyé ọ̀sẹ̀ ààbẹ̀rọ̀ lọ́ba tó ti lọ́rùn. Ọlọ́pọ̀ fi ààrẹ̀ ààrùn ọ̀sùn. Ó tún máa wà fún Israel. Ìwọ̀n tẹ́lì yìí bá ti fẹ́lẹ̀ máa rí lálùjẹ́sẹ̀ mọ́ ṣàdàrún náà ọ̀làbùn bí a mọ́ ṣàdàrún náà gbogbo ọ̀gá láti ní ìgbèkè òun lẹ́ máa rí bẹ́ẹ̀ lóńdó láàrú yóò máa dé ìpìlẹ̀ àlejò ọwá látọ̀dọ̀ ọlọ́run ọba tí máa ń forí ìdílé lọ sí ọmọ olùgbẹ́ tí máa ń fi gẹ́rẹ̀ àlìmọ́ ìmọ̀wárí àlejò ọ̀rọ̀ wọ́n ni wọ́n mú ojú ọ̀nà márùn-ún níbi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba fún ìṣàkọ́ ọ̀rọ̀ márùn-ún ni wọ́n fi ìgbà wọn lọ pé àláàrin ẹlẹ́dàá wa tó ìṣàkọ́ ọwọ́ àjọ lórí ọ̀rọ̀ márùn-ún yìí ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n tún wí pé ìṣàkọ́ ọ̀rọ̀ àlà lọ́ha rọ́pò gbogbo àṣẹ wọ́n dúró lórí pé àlá òun lábẹ̀dá àwọn kan tó kù. wọ́n lọ́wọ́ ilé ìgbà orí sí àbá rẹ̀ sí ọ̀rọ̀ bá tó ti bí ìlú wọn lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ìgbà rẹ̀. ọjọ́ ọ̀nà ìdí ìdáfà fún tó mọ̀ ìdàmọ́ọ́mú wọ́n ní kùmọ̀ lẹ́gbẹ́ ìdàmọ́ọ́mú aláàtọ̀ àti ìlú wọ́n dúró lórí ìtẹ̀lé tọ́lọ́run wọ́n àdá ìfàrà nínú wọ́n ti dúró lórí mímọ́ ọ̀rìn ọlọ́run bá àlàyé ilé ìyàtọ̀lẹ́ nàbá sí lórí àti Hassan àti bàdáàdá ojú ọ̀nà kẹta tí wọ́n fi kú sí ọ̀nà ìsàkọ́ ọ̀nà tí wọ́n ń lo lórí ìkíláàsì tí títà pọ̀mọ́ ẹ̀ wọ̀lẹ̀ ámẹ́lì àti iṣẹ́ ilẹ̀ ìgbóhùn lọ́jọ́ ọ̀rọ̀ ilé àbúlé áríyà òun ló ń torí àti ìṣẹ̀dá yìí ojú ọ̀nà kẹrin tí wọ́n fi kú sí ọ̀nà ọ̀nà tó ń mọ̀ ìgbàgbọ́ wọ́n ní àlá òun ẹlẹ́dàá wa wọ́n wá dúró lọ́gba bí àfáàlì ní nínú iṣẹ́ wọn àmọ́ ìgbàgbọ́ wọn ní àfọwálé yìí ní wọ́n ti dúró lọ́gba náà rọ̀. ojú ọ̀nà káàmù tí àjùmọ́mù ìmọ̀wá ìdí tí wọ́n bọ́ wá níbi ìtumọ̀ tó mọ̀ ìgbàgbọ́ wọn lẹ́yìn náà àwọn ènìyàn dúró lọ́gba fẹ́fẹ́ kíkọ̀rọ̀ àmọ́ ìgbàgbọ́ wọn náà ti dúró lọ́gà ìdàgbà ẹ̀rí wọ́n ní olùdó ayé ayé mọ́rọ̀ kẹfà wa ìgbà mi ti fọ́ọ̀mọ̀ ajá tí kò kó jọ láàrin kí ẹ ti tẹ̀lé sọ́lọ̀ ní ẹ̀sìn ìdàgbẹ́sẹ̀ nítorí pé wọ́n ń pè ní àlàbọ̀rùn ẹ̀sìn ó kó jọ lórí kọfà ọlọ́wọ́n bá sùhánù wọn sára bí ìdàgbére tá a wá sí lọ ọlọ́wọ́n wá sọ júdà nẹ́bí sọ́lá ìsọ́lọ́gbẹ́ fàǹtẹ́fì kàmá òbíọ̀m torí bẹ́ẹ̀ dúró dọ́gba tí wọ́n ti fáyé láṣẹ àtàwọn tó bá ronú sí wàdà pẹ̀lú ẹ̀ wọ̀ láṣẹ kankan ẹ̀sìn má fi kọjá àlà. Tọ́lọ́lọ́ ọba ọba tó léwu fẹ́ ìṣe, àdìmọ́tò lè kó lórí àwọn àlejò àlàyé ọmọ rẹ̀. رحمه الله قال فاستسلم كما أمرت tí wọ́n lọ́gba tí wọ́n fi pa ọ́ láṣẹ. ọlọ́rọ̀ yẹn ọlọ́run bá tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn sọ́lá ọlọ́rọ̀ yìí wọ́n tún sọ fẹ́ lómi náà. àwọn kẹ́tẹ̀ tí wọ́n ga gbà lérò bá tẹ́lẹ̀ sí tí wọ́n lọ́gba tẹ́lẹ̀ sọ́lá lọ́wọ́ àìsàn sọ́lá àwọn ìjọ rẹ̀ lọ́lọ́run bá ń bá rí àwọn tí ìdá ìlọ pé kì í sẹ́kì yẹn yẹn ni pé wá ìgbó lórí ẹ̀sìn látọ̀dọ̀ àdúrà kò sì béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní ajá pípé sí ìlú yẹn ti bẹ́ẹ̀ sí ìlú sùhálù ni sí ìlú sùhálù ìbéèrè rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti máa ń lọ sí àṣẹ ìrọ̀lọ́hà mò ń wá àforíjì ọlọ́run ìtumọ̀ rẹ̀ sí pé asúlógún yìí rọ́ọ̀dún nínú ọmọ rẹ̀ sùmárù mo ń wá foríjì lọ́dọ̀ àlá. àlejò lọ́mọ̀ ìjó dọ́gbàdáwì àlóhùn náà ní kí yẹn máa tẹ̀síwájú lójú ọ̀nà kan tuntun láì ní bọ́sọ́ọ̀sù láì ní bọ́sọ́ọ̀sù yẹn ní pé pàṣẹ́kì tí ó dọ́gba aláfíìsáàlì amúniláyì lórí máa tẹ̀ láti ọlọ́run àtàwọn tó bá ronú wọ́n ní ọlọ́gbà lórí ní àwọn òní àwọn sàárà rọ̀bì ọlọ́rọ̀ àjù àwọn tó ti túbá kó nínú ẹbọ àti gbogbo ẹgbẹ́ ọba tó wá lẹ́yìn wọn nínú ẹ̀ńtọ́bẹ̀ láńtẹ́bí sọ́lọ́lọ́ ayọ̀ sọ́lá nínú ìjọ rẹ̀ Abdullahi ibn Abbas rọ̀bì ọlọ́rọ̀ sọ́lá àdúgbò wọn láyà kẹsàn án sọ̀kalẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ọsùnlá rẹ fúnlá nígbà tí wọ́n sọ fún pé àà làkọ̀dé àtọ̀rọ̀ àìlé ìfẹ̀ṣẹ́ yìí ewu mà ti yára wù lọ́dọ̀ rẹ̀ ànẹ́bí ìsọ̀lá àdọ́sọ́lá ìdọ́lọ́run ti fẹ́ ṣe ní àbájú ní òògùn wà láwọ́ àtùhá ọ̀là sọ́ọ̀tù ẹgbọ́dọ̀ kọjá láwọ́ ayà mi tó ń sọ nípa ìfẹ̀kọ́mà ọlọ́run wà hálà ìgbà kọ́mù ara ìtọ̀rí tọ̀ tí wọ́n bá lè dúró lójú ọ̀nà tí wọ́n bá lè dúró lójú ọ̀nà ọ̀gáńdà òṣìṣẹ́ tí wọ́n bá pọ́tàkọ̀ á lè fún ọ lómi lọ́pọ̀ lẹ́nàfíìnà ń bí láti lè fi àwọn ọwọ́ ẹlẹ́mọ́mọ́lẹ̀ kòókò ní ọlọ́dá gbàjọ́rò pẹ̀lú wàhálùsàwò ìtàkọ́ọ̀lù ìtumọ̀ rẹ̀ ní pé alhálùkù kúlù rún wàhálùsàwò ìtàkọ́ọ̀lù gbogbo àwọn ẹ̀dá yẹn náà lè lè dúró lórí ojú ọ̀nà yàrá ojú ọ̀nà ó ọ̀rí kọ́sì hákì lè lè fi dàrí àwọn ojú ọ̀nà olólùfẹ́ wàlìmọ́ọ̀nì ojú ọ̀nà ìmọ́ọ̀nì wàlìbúdà ojú ọ̀nà ìmọ̀nà tán wá jẹ́ mọ̀ èyí náà tọ́dún tẹ̀lé lọ́lọ́run ọlọ́run làpọ̀ iná mọ́ ángẹ́dà kọ́ ápùmọ́lógún lọ́pọ̀ mi ìdàbùdínà ń fi láti lè dán ohun ọmọ máa dúpẹ́ lórí ẹ̀ lórí ìlera ẹ̀ tabaníkà wá lọ́wọ́ àwọn àhàdí tọ́wá nípa ìsìnkọ́rùn kẹrin ní àmúyẹ̀wà àdíjà àkọ́kọ́ dágbọ́ àwọn àdíjà sàwọ́rá ìtọ́nà àwọn ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó láàrẹ̀ tó láwọ́ lé ọlọ́run tọ́lá ánì ó lè jíjẹ ọlọ́run tó láàrẹ̀ tó láàrẹ̀ pé ìsùnkìmù ẹni ó lọ́gbà rẹ̀ wọlá ń tọ́jú sí ẹ̀rì ìtọ́ gbogbo lálágẹ́ ní ogun ẹ̀lẹ́sìn náà ṣùgbọ́n ìyẹn ni pé ìfẹ́ bá kàtù wà lórí ẹ̀kọ́ jẹ́ dáadáa ẹ̀ta máa jẹ ọjà mẹ́wàá náà wà lẹ́fẹ́ ẹ̀rí واعلموا كلام بأن خير أعمالكم الصلاة عيسى لولو جسم سليم ولا يحافظ على الأمور إلا مسلم أن يكون يصلوا على ذكره من الله حديث في سواء قول الاستقامة ومن حديث عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه ومن معاذ بن جبل رضي الله تعالى عنه قال يقام قال الله تعالى عنه قال الله تعالى عنه sàtọ́jọ́ ọ̀sọ́jà àkọ́kọ́ta ní ìsọ láàrọ̀ fúlá ọ̀gbọ̀gbọ̀ lọ́ha láti ṣe ìpínlẹ̀ ìṣọ̀rọ̀ sílọ̀ má fi kan ní ìṣẹ́jú ọdún ìjọsìn. ó ní ìròyìn sọ̀rọ̀ sí ìpè mo ti gbọ́ yẹn tó fi ọpá yìí sí ààrẹ ìjọlọ́pàá sọ̀rọ̀ pé ìlànà ìfọlọ́pẹ́ ìlànà àtàkà àṣìṣe tọ́ba ti ṣàìdá ìdájá tẹ̀lé ọba sọ pé yàrá kú lálà ilé òjijì ọlọ́run sí mo tún bá yìí àdéhùn ìjọ ọlọ́run sọlá sọlá lọ sí ìtẹ́kẹ̀ àdéhùn ọdọ́gba wọlé tọ́sí olùkọ́ kí wọ́n àti wọlé kọ́ ya ṣàtúnṣe ilé òsì wà rẹ̀ ẹ̀rí نعم حديث لي طبعا لا يتقال ومن حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه في هذه المايا وانا في الله ما قال الا كان قال في هذا سبيل الله سبيل الله الله وضعف على ضعف عن يمينه صدمه وعن شماله تسيره قال في هذه السبل او على رفقه اليوم ها يسمى لك الى اذن النبي على كل سبيل من الشيطان نشوجون بغنابتا من ذلك إليه من كل لغة ولا أنبوا أن يتوا قرانا وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما الوصية بعشرة أقول الجواب ولا تتبعوا سبل فتفرق بكم عن سبيله. ولا تتبعوا السبل ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó pọ̀ ẹ̀rí wọ́n ní kí lè túmọ̀ gbogbo ní yẹn ọ̀hún náà ní kí ni ọ àṣùbọ̀ àákú ọ̀ṣùbọ̀ òun máa ń rọ́lẹ̀ wọ́n ṣàkàwà tí wọ́n máa ń rọ́ lára sí àwọn ọ̀nà oníṣẹ́ tó ń fọ́nà ní ti náà ní ilẹ̀ ẹ̀sìn náà báyìí. ṣùgbọ́n àwọn tó rẹ̀ náà làwọn ẹni tó ń ṣe oníjáde wọn ń kó ilẹ̀ ọ̀rẹ́ ṣàkàwà náà ń tẹ̀sí náà tó báyìí àti àti yàrá tí òfin ní ọ̀rẹ́ bá ọ̀rẹ́ yìí kọ̀ ọ̀sàfàgbà ọ̀dẹ́ ìlú àìsàbí. Àwọn sùmùháàtì yẹn àti sùmùháàtì ìrújú àti agbọn yẹn kọ́ máa ṣe ikú òdodo ọ̀nà ọ̀rọ̀. Ẹ̀rí nínú àwọn àkàbíyèsí lọ́wọ́ àwọn àkàbíyèsí tí gbogbo adájú máa yẹn sùdíà ní ọ̀dọ́lá yẹn sábà lọ́yọ̀ lọ́sọ̀rọ̀ àti olùkọ́ ilé ìjọ ọlọ́run ó lè ṣe ìdáná ọ̀wẹ̀ sọ̀rọ̀ kan fún mi láàrín àti àṣà ń ní ìyá ìlú ayé rẹ̀ wọn ìgbà ọlọ́mọ pé pé a mọ̀ ìlà tọ́pẹ́ mo ti gbàgbọ́ sọ́lọ́mọ rẹ̀ lórí iṣẹ́. ọ̀nà òun là á sọ débi àlèkè fọ́ọ̀mù ọmọ ẹ̀kọ́ lójú ọ̀nà ká lè gbà débẹ̀. ọ̀nà òun là wá lè sọ débi àlèkè fọ́ọ̀mù الإمام ابن القيم عليه رحمة الله قال يا رزق قامه wọn náà ní sọrí kò jẹjá ní ọlá ní o ní ọlá gáàrí ẹni tó bá mọ̀nà láyé bíbà rẹ̀ lọ tó jọ́ ọ̀nà ọlọ́run ọba tó tó lọ́jà èyí tọ́lọ́run ọba fẹ́rẹ́ àwọn ọ̀rẹ́ ń fẹ́ rẹ̀ ó sì sọ síra rẹ̀ kalẹ̀ lórí ẹ̀ ẹ̀rí ajágbégbérúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ ọmọ ojú ọ̀nà tó dúró lé lé lóde lálùjẹ́ náà rẹ̀ ẹ̀rì tọ́jẹ́lé ẹ̀sìn rẹ̀. Bẹ́rù bá ti dúró lórí ọ̀nà yìí, bẹ́rù bọ́ bá ti dúró lórí ọ̀nà yìí tó ní ìdòtù sí mẹ́. Bẹ́ẹ̀ náà ni ó ti rí ìdòtù sí. Àlàáfíà ti mọ fún mi àlàáfíà ti kẹ̀kẹ́. Afárá kìlá yìí ọ̀nà tó lórí méjì ẹ̀ bá ti rí ilẹ̀ bẹ́ẹ̀ lè yóò ṣe ìpàdé lórí afárá sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ti wàhálà àti ṣàkọ́wàá ilé ilé máa ń kọjú yẹn tí ò ní jẹ́ kí èèyàn lè rí ojú ọ̀nà lọ́tọ́ pẹ̀lú ṣùgbọ́n ta sọ lẹ́ẹ̀kan ti ta kọ́nà galagala ó tí wọ́n ṣe galagala ni ó fà ẹ̀rí àbá bọ́ ọba ṣe kó sínú òun mú sí tó kó sínú àtúnṣe bẹ́ẹ̀ ọwọ́ nínú ẹ̀ ẹ̀rí torí ọmọ ọlọ́pàá tàbí lọ láàrin ilẹ̀ àmì. ọ̀sẹ̀ ẹni tí ilé ní bá wọ́ bẹ́ẹ̀ ká gbogbo ṣe ní ọgbọ́n lù mí ló gbọ́ láàrin. torí àgbẹ̀dá rẹ̀ ṣe àtúnṣe ọ̀nà wo là á sọ̀ níbi رحمه الله تعالى قال يريد إلى الاستقامة أو الاستقامة القلب على التوحيد طبعا مو من باقي يقول طب أو دي بيسو أصلا على كده على التوحيد لوري كده لوري مالون لوكا أبو بكر الصديق رضي الله تعالى عنه wọ́n ló sọ àlè ṣe fọ́ọ̀mù gẹ́gẹ́ bá a ti sọ fún alẹ́ kan nínú ọ̀rọ̀ ọlọ́run ìṣẹ̀lẹ̀dí rẹ̀ fọ́ọ̀lù rọ́bùnà lọ́hùn tó ń bọ̀tà fọ́ọ̀mù. aláwọn ẹgbẹ́ wọn sọ pé àgbẹ̀dá wa ni àlá wọ́n dẹ̀ ṣe olórí bẹ́ẹ̀. ó ní túmọ̀ rẹ̀ ní pé wọn ò gbójú ẹlòmíì ní gbogbo ògbà yóò tọ́kàn bá ti dúró lórí mímọ́ ọlọ́run lórí ìbẹ̀rù ọlọ́run lórí lórí ìmá gbèrò ọlọ́run ìmá rẹ̀kàn ọlọ́run ìmá pé ọlọ́run tọkàn bá dúró lórí ìmá gbára lé ọkàn tún dúró lórí pé gbogbo tó bá ti yàtọ̀ sí Allah báyìí ìyá tẹ́rí fún mẹ́ òṣìṣẹ́ àfihàn ìmọ̀ jàmá ìtàkọ́ ọmọ tó ìjàwá rẹ̀ ó lò ha gbogbo oríkì àríyàn náà lọ́dẹ̀ tí máa dúró dọ́gba àlànà àti láti àná lórí ìtẹ̀lé lọ́lọ́ nítorí pé ọkàn tẹ́rí yẹn ọba ara wọ̀nyẹ ni yóò dùn àwọn oríṣi ara nìyí àwọn ni wọ́n jẹ́ sọ́jà fọ́sẹ̀ oníbẹ̀ sọ́ba bá ti dúró dáadáa báyà bá ìtàkọ́ ọmọ ti dúró lọ́dọ̀ gbogbo àwọn sọ́jà tó dúró lọ́dọ̀ rí ẹ̀rí lórí dájú pé mo sí agbọ́dọ̀ pé a lè sọ ìdúró dọ́gba rẹ̀ ká lè sọ jòrí tó tóbi nínú nǹkan sí ìdólọ́dún èèyàn fi lè dọ́gba dáadáa lẹ́yìn ìgbàdọ́sà bá ti dọ́gba àárọ̀ dọ́gba. mo tọ́wọ́ alẹ́ tí kí gbogbo wọn yóò tún dọ́gba àtọ́kẹ́ àtàrà wọn lẹ́dà ní sars. ahọ́n ahọ́n kásán dáàmà abẹnú àwọn awí tí lórí pé àwọn ìkòrò ìdìbò ẹni kọ́ òfin fọlọ́jẹ́ fẹ́mi òun ni ó tún sọ nípa rẹ̀ àdìsáyé tó wọ́n lè fi jọ́lọ́ ọ̀sánlá àdùsánlá ń sọ pé tọ́mà nẹ́rà ìlàmbá ti jí láàárọ̀ báyìí gorí ti ara yányán ìtàkùrù ìta wọ́n fa amúrẹ́ ìwà ọ̀hún má sọ̀rọ̀ mọ́ lẹ́sùn ẹ̀dá ní ọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ àwọn oríṣi ara ni wọ́n máa wá sọ̀rọ̀ ìtẹ̀síláhà bíínà ẹ̀rọ ọlọ́run lára wa ọ̀ fàáyín nàgà ní tàkọ́mà torí tó bá ti dúró lọ́gba báyìí gbogbo àwa ara yìí ìyá máa dúró lọ́gba àyíní àríwá ìjájú tó bá sí yìí máa ọ̀pọ̀lá ní tí a fún wa ìyọ̀nà wọn ló súnmọ́ tó pèlú lórí ìfọ́mọ̀ nínú ìgbésí àtọ̀rọ̀ àtúnṣe ohun méjì ọ̀rọ̀ tó kù ní ìgbà mú sókè rẹ̀ wá. ìrá sẹ́tù ìṣọwọ́ àti kéèyàn sọ fúlẹ̀ ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ làwọn lè sọ yẹn wà hípì hà kéèyàn sọ kéèyàn dẹ̀ sọ́ra bí ní ìgbàlẹ̀ à láti má kọ kẹ́lẹ̀ kọ́ máa ẹlẹ́ẹ̀kejì òun náà ló ṣe dípò ta àpò ní ìdìkan ìlà kéèyàn tó dodo níbi kéèyàn rẹ pàdé ọlọ́run tó tọ́ ẹ̀rì pẹ̀lú tẹ dáadáa lẹ́yìn tí a bá ti sọ ọ̀gbọ̀n káwá fún wa ní ọ̀rọ̀ bí ẹyọ kàdé méjì tàbí dúró lórí àwọn ẹni tí a lè má pẹ̀rẹ̀ wọn wá ìgbésí ayé wọn nínú àlùsí ọ̀rọ̀ wọ́n jọ dọ́gba ẹ̀rì àfáwà alifáàríjà musab ó ní mọ́bá ọ̀kan nínú àwọn afáàsálàkù ọba rẹ̀ olùgbọ̀n ti mọ́ ìyẹ wọ́n borúkọ rẹ̀ ní Abdullahi ibn Awd ẹgbọ́rọ̀ yẹn ó ní pọ̀ mọ́ ẹ̀ẹ́lẹ́mù alìmẹ́lẹ́mẹ́lẹ́ ìkẹta kásàbàtà àlẹ́yìn rẹ̀ nínú orí o ẹwọ́n lè ṣílẹ̀ bá wa ní bíbí twenty twenty four years twenty four years wọ́n tún pẹ̀ka ní báńjà àti dèjìdáàrù ní bọ́ọ̀lù ó ní mọ́lọ́sọ́dọ̀ kan náà àbáwọn pẹ̀lú yáàdì àbùsàáyìn mo gbé pẹ̀lú ẹ̀ fún twenty years. ما أظنه عسى الله خير. نرجع لم يكن في الدنيا شيء ها yẹn ní pé kò jẹ́ sí kẹ̀kẹ́ fún nípa ọ̀rọ̀ ayé yìí rárá ọ̀tá sí bí sí ìtọ́mọ̀ ẹbí yá wo àfáwà fẹ́ká máa ń tún kọ́ wọn ìrùsẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ayé rọ̀sìmọ̀sọ̀lọ́ òun gẹ́gẹ́ bí sọ nípa ara rẹ̀ bóyá wà ní olè rí bẹ́ẹ̀ o àfáà ní <coughs> ó ní bọ́ sẹ̀kẹ̀ lẹ́mùtò kẹ́lì mọ̀tàlá bí ìlú gbólóhùn kan wọ̀lá fàáṣọ fẹ́ẹ̀lá bí sẹ́kàn ilẹ̀ àjẹsù lẹ́hùn ìjàwá bá lẹ́yìn ẹ̀yẹ́ dàlá ní sàbára àfi kí n ti palẹ̀ fún èsì ilẹ̀ ìwé níwájú ọlọ́run àìní irun táwọn òye sì rẹ̀ lọ́wọ́ ìgbà ìlú tọ́lọ̀ padà tó wá lọ́wọ́ lọ́wọ́ ní ìlọ́pàá ìtumọ̀ sọ́ra yìí eléyìí ni ìṣesí àwọn ẹni tí wọ́n tó dọ́gba ọlọ́run kí oúnjẹ àwa náà lẹ́ni tí ó lè kú nílé lórí ẹ̀sìn rẹ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala wá pàlẹ́bí látẹ̀ gbígbé fàṣẹ́kì kámá òbí ọrùn. fàṣẹ́kì kámá omi rí. àdíjú ó dọ́gba gẹ́gẹ́ bí wọ́n ti pa ẹ́ látẹ̀ ìyẹn ni mọ́lọ́run lọ́pàá nẹ́bí látẹ̀ ọlọ́run pàṣẹ lè láṣẹ ọ̀mọ́n dá bàbá àjà àtàwọn tó bá ronú sí wàjà pẹ̀lú ẹ òun náà làwọn ẹrọ ọlọ́run ọba tó ń sílẹ̀. ẹ ìyẹn ni bí ọlọ́run pàṣẹ ìlú sisi ìlú déédéé òun ló ti tó fi nínú àtìlẹyìn ìlú ló tó fi lórí àtìlẹyìn tí yẹn fi borí ọ̀dà. ẹ̀rí ọlọ́run wá ń kọ̀ yí pé wà látẹ̀sẹ̀ kan o ẹ má kọjá àlà. torí pé ìsáyẹnu àlà ìlàmọ́lẹ̀ rẹ̀ kódà kéèyàn kọjá àlà tẹ́lẹ̀ mọ́ dé ìlàmọ́lẹ̀ rẹ̀ ìparun ni o ìyá ni o àti kọ́nà ọ̀rọ̀ sùhánù ọ̀táláwá ń sọ nínú ọ̀fẹ́ bàbí olóńgbé àrùn ilẹ̀ ìbáàdì òun níṣẹ́ gbogbo ẹrú ọgbà gbé nǹkan kan nǹkan kan ti pamọ́ sí ọlọ́run wá lọ́dọ̀ ọ̀rá tẹ́ríkà nù lẹ́lẹ́dì lọ́dọ̀ ọ̀rá tẹ́ríkà nù lẹ́lẹ́dì lọ́dọ̀ Adé ẹ̀fọ́ ti fara sí àwọn ẹni tí wọ́n já lábòsí, ẹ má fi sáwọn ẹni tí wọ́n já lábòsí ẹbí fi sí wọn gẹ́gẹ́ bí abdullahi náà bá ti ṣe kú ẹ má fi sí wọn gbólóhùn yìí dáa bẹ́ẹ̀ ìyẹn ti rí pé láfẹsẹ̀ yín ló ń gbé dọ̀là mọ́sí ẹ gbọ́dọ̀ wá sílẹ̀ ìfẹ́ láwọn alábòsí tẹ́wàá dà gẹ́gẹ́ bí ẹni pé kà á nẹ̀kùn bí tó bí ẹni pé ìdíyọ́nú ṣiṣẹ́ burúkú tó ń ṣe gbélé ilé ẹ̀kú pé lápẹẹrẹ ní àwọn kẹfẹ tó ń kó yẹ sí wọn á ní kí ọwọ́ á ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìjọba bá ti sọ̀rọ̀ ọdún èyíṣẹ tọpọ tí wọn wà lábẹ́ ìjọba wa tá a lè ṣe ṣùgbọ́n bí ti kọsọọmù kan kọsọọmù ọfíìsà ṣẹfíṣẹ ìjọba jẹ mùsùlùmí ọ̀dọ̀ lọ́wọ́ fẹ́ fún bẹ́ẹ̀ nínú ẹ̀rí táwọn olùwọ́n máa ń wọ̀ ẹ̀rú ẹ̀. Ọlábòsí ni wọ́n ń fi fáwọn èèyàn. Sọ̀rọ̀ àjà sí pé yẹn náà wọ́n pẹ̀lú àwọn ẹni tó ń tako sí yẹn. Torí bẹ́ẹ̀ lè fi fáwọn ẹni tó ń tako sí ẹ má ní lérò sí wọn. Bọ̀dà máa ń ta gbogbo náà ìnáwó àjọ yìí. Ẹ máa wọ̀ náà. وما لكم من دون الله من أولياء وما لكم من دون الله من أولياء ولكم يا الله يا الله يجلد يا الله ثم لا تنصرون لين على السبيل يا علينا على السبيل يا الله يجلد يا الله ẹ bá lọ fún àwọn alákòóso lọ́wọ́ tó á dàbí ọmọ sí wọn bá ń ọlọ́run ọba subhanahu wa ta'ala ló wá ń pàṣẹ ìgbé wa àfihàn ìsọ̀láta tọ́rọ́bà yìí nà á rí wàtúlàbà mínà láìlì ìnà lè hàtàná sí yóò sí ní múnà sẹ́yìn áàt ذلك الذكرى للذاكرين ولا تطرف النهار والسلفا من الليل قال وقال أقف الصلاة àníkírun tọ́láfà ìnàhà ní etí méjì ọ̀sán ìyẹn ni pé káàkù bá kí magari gẹ́gẹ́ bí Abdullah ibn Abbas ti kú bẹ́ẹ̀ náà ni Hasan àti Abdulrahman tó tún bẹ́ẹ̀dù ti kú wọ́n ni wà ákìlì sọ̀lá tàtọ́ra fáyé nàárì gbẹ̀rù dúró létí méjì ọ̀sán ètè tí méjì ọ̀sán wọ́n ni súnmọ́ rẹ̀ náà ní àṣùbá àtàlágbàrì afọ́ àbújáàlì ó ní àṣùbùrù ó ní ìwú tí ọlọ́run bá ń gbọ́n àkọ́kọ́ ọ̀sán lọ wáyé ẹ̀wà ráyí láàdà lánúkàrí ẹ̀ẹ́sìn ápẹ́lì nàárì yẹ wá ní parí ọ̀sán ilé ọgbọ́n ọba ń sọ nìyẹn àwọn padà bọ́ sóru mẹ́ta ní ẹ̀ẹ́sìn ìwà àṣùbà òun làkọ́kọ́ ọ̀sán ayé báyìí ni Muhammad lukaku kúrọ ní abdullahi ni wọ́n ti sọ nínú ẹgbà wá kan ọba dẹ́dà ní àfihàn wà á ti rí sọ́lá tàbọ́rá fárí náà wọ́gbùlá fárí nínà láìlì Adébá kí o ní ìdájú parí rẹ̀ òun ni ọ̀rọ̀ àlejò rahmatulahi àwọn lásùbá ní tọrọwá irú bẹ̀rẹ̀ ọ̀tán ayélujára láńsáré ní ọlọ́run sọ torí yẹn kọ́ sí gbẹ̀yìn ọ̀tán wọn tó lábàá nínú ilẹ̀ àti àsìkò tó tún súnmọ́ òru ìgbà tó tún súnmọ́ òru Abdullahi ibn Hazard àtàwọn ọ̀mí ẹ̀wọ̀n olóṣùmọ̀ ọlọ́run náà ní sọ̀lá tó ní àyè ṣáàrì ìrùn ṣáàrì ní ìrùn ìrùn alẹ́ ìrùn àti bẹ́yìn afáwa alhassan nínú ìwáyà ìgbìmọ̀bára látọ̀dọ̀ ìbára ìgbìmọ̀bára wọn ni ọ̀dọ́ láfáà nínú ìláìlì àtìgbà tó súnmọ́rù àwọn ní mọ́sílẹ́gbèdè àti sáàyè ní jàmáà ẹgbẹ́ ìgbẹ́lú wákàtí wọ́n ní òṣìṣẹ́ aláwọ̀sọ́lá rẹ̀ sọ́láńgọ́ pé wọ́n tó láta ìláyẹ̀lì wọ́n ní ọkọ̀ pé mọ́gbẹ́gbẹ́ àti ìṣáyẹn àwọn méjèèjì kú mọ́rù àìmọ́síríkò wáṣẹ̀ ìṣá báyìí ló jáde àti Muhammad bulgar àwọn ní àdéhùn mọ́sílẹ̀ àdìsáárì ni wọ́n ló sì gbé lágbàgbé àyà ọ̀sọ̀ kalẹ̀ ọ̀pọ̀lá fárúdì sọ̀lá wá sí ìlúkàrúdì ẹ̀dẹ̀ àti òdàsílì dájú òdàsílì alákọ̀ọ́kọ́ ẹ̀wọ̀n fún bàbá adébí tọ́lá báyìí nìyẹn ààrì àbábẹ́jùmọ̀ náà àbá àtúmọ́pẹ́ ilé kìnnà àtúrà àdìgìrì ọ̀gáàrí àtúrà àwọn mímú ọlá òní bí àṣùbá àwọn bá sí kíni ọ bẹ̀rẹ̀ ọ̀sán àyílá àtàlà ń sáré òní kíni ọ mo lè parí ọ̀sán àwọn kóòrùn mẹ́ta wá ọ̀rọ̀ kẹta bá jẹ́ ọ̀rọ̀ kíta wá lọ ní gúdà fàmílẹ̀ lẹ́yìn àríṣùmọ̀ tí wọ́n tún sí ìṣá aláwọn àmúṣùmọ̀ tó sọ́ sí kíni ọ ìṣá ọ̀rọ̀ bí ìdára mú wá òun ni kí ìfà tún lè sọ kalẹ̀ ọdún ẹ̀fọ́ ti sọ̀lá wá sí lọ́dọ̀ di bọ́lọ́run ṣe ìrun márùn-ún ní ṣàìdá tá ń kọ́lọ́wọ́ tó àyè ìgbáwà ní ìwádìí nínú àjọ́kúlò wa sọ ìjáàbù wa. wọ́n ní gbà yẹn nìyí ìwé méjì péré lọ́jọ́ kan ọgbà tó lọ́wọ́ ìṣàmù. tó wọ̀. Ọ̀fẹ́ àtúnẹ́ ilẹ̀ ìlú àti nínú nínú nínú òru ìyá ń àlẹ́ ìlú àlẹ́ ìlú bẹ́ẹ̀ tí wà fẹ́ wà lọ́rùn àlẹ́ ìlú àlẹ́ èyí wà lọ́rùn àlẹ́ ọmọ ọlọ́run wa padà parẹ́ lọ́rùn àlẹ́ ọmọ nílẹ̀ ọjọ́ náà yẹ lórí sáré lórí àtẹ̀lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn wọ́n ní wọ́n á padà parọ́ nínú ọ̀rọ̀ bí bàbá àdìsọ́sù ọlọ́gbàbà alámọ̀tàwọ̀. Àjòyè ẹgbàjì àgbà pàṣẹ lọ́rùn wá láti mára àrùn nínú gíní ọ̀rùn nínú ayá ẹ̀. Bàbá àdìsọ́ tẹ̀fẹ́rì àwọn àbújá ẹ̀ náà ló ká sí orí sí àbúwá ẹ̀. Ìgbè àtúbà nǹkan nǹkan sí bẹ̀rẹ̀ ọ̀sán ẹ̀yà àtàlágbárí lọ́dún nínú ìparí ọ̀sán ọdún lápá nínú ìlàyẹ̀lì tẹ̀síìrì àbá àbújá ìdúrà tó wá lọ́lẹ̀ nígbò náà ni mo máa ń gbé àti nínú ìṣà lẹ́rẹ́ ìmú máa ra àwọn jẹrin lẹ̀ ààrẹ náà lọ àlàyé ọkùn tẹ́ bí à sódà ló fi jẹ́ ẹ̀rọ rẹ̀ nígbò láàjẹ̀ ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú Ọlọ́run ọba lẹ́la wọ́n sọ pé ìṣúná ilẹ̀ àtàláàbì yóò fi ní bó náà sẹ́yẹ ààbì. Ẹ ó fi ẹ̀yí tó gbogbo àwọn ọrún wọ̀nyí. Dáadáa ni wọ́n, orí dáadáa tó gbogbo dáadáa. Yóò fi ní bó náà sẹ́yẹ ààbì. Wọ́n máa mú àìdá lọ ààrí ìyẹn bí i pé tí ìdídájájú ìṣẹ̀rẹ̀rẹ̀ yóò pa ẹ̀ṣẹ̀ tó ti dá ẹjú rẹ̀ lọ́sọ̀ wá náà àlè ìlú sí àlìmọ́mọ́ Ahmed àríyá rahmatullah àti àwọn ahmed sunan wọ́n gbẹ̀gbẹ̀ alábọ́bà ní ìlú àti ìlú àti sọ́ọ̀lì ó ní nígbà tó ní bá gbọ́ àdéhùn ní máa ń wúlò fún bọ́lọ́n bá ti fẹ́ kọ́sá ń pàdé fún un. Bẹ́ẹ̀ni kẹba wá sọ àdé ìdàgbẹ́lò fún mi sọ̀lá àlẹ́sọ́lá ìpàṣẹ́sọ wà ní búra. Sọ́wọ́ ayé bẹ́ẹ̀ tó tọ́ o ẹ̀rí wọn náà bá kiri wá rí ọ̀rọ̀ ikú ni ọ̀dí aláwọ̀sálà ájì ọ̀sọ́dà fún abúbájì abákiri ní kòdodo nígbà ń gbọ́ lẹ́nu títí ọlọ́kùnlá àrùsọ́lá ní sọ́lá yóò ṣe gbogbo àgbà kò sí mùsùlùmí ìtọ́lọ̀ ń kọ yìí wọ́n sọ dojú iṣẹ́ o àbáta bí máa ń fi mọ́ mọ́ mọ́sálásí rẹ̀ nínú ìjọba ìjà ìdánwò rẹ̀ nígbà tàbí wà ń lọ nígbà òjìṣẹ́ olóṣèlú ṣe ọwọ́ arúgbó ìkẹ́jọ́ tó wáyé wọ́n ń túwèé ara obìnrin yẹn bíá nígbà tó wá ti di wá ojú ayọ̀ yìí tí wàá tó bẹ́ẹ̀ ti ṣe dáadáa báyìí àbúrò ẹ̀ká yàrá yìí ẹ̀ka yìí ṣùgbọ́n àwọn onílọ́gùn sílẹ̀ nìyẹn tó láti bá kò sí ìlà ẹ̀dára ráyè wọ́n tó ń bá jẹ gbogbo ẹ̀kọ́ tó ń da gbogbo ẹ̀rú náà wọ́n náà lọ sí nẹ́fílà kí ọlọ́run lọ́lọ́run tó nẹ́fù lọ́jọ́ yìí yẹn lọ́lọ́run tó ń tàbí sí ẹ má jẹ́ àgbàgbé ására tó lẹ́ẹ̀mí àbá àti ọmọdé ọlọ́run tẹ̀lé àdúgbò náà

àti èyí táwọn ọ̀rọ̀ wò yẹn. Nígbà pàlàpàlà ẹ̀rí. Ọwọ́ àti òsàlẹ̀ Hayi látọ̀dà lórí mu ní ní Osman bin Affan ìjọba òsàlẹ̀ Hayi. Wọ́n lọ sálùwà lábá àwọn mùsùlùmí jọ̀gà. Báyìí mẹ́rin ní máa ń sálùwà láti wá ìṣúná. Ọwọ́ àti هكذا lóòṣèlú هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يتوقف mo lè rí tó ti tọ́lọ́run bá ń sàlù àlálì wọ̀kọ́ bàbá wa ṣe bẹ́ẹ̀ tán wá sọ pé máa ń tọwọ́ bọ àwùjọ yìí náà ẹni wọ́n bá sàlù àlálì tó lọ sí bẹ́ẹ̀ kíráka méjì láàyò ó sọ̀rọ̀ lápò mọ́ tápátá wọn ní gbàgbẹ́ wọ́n sì borí sí àwọn ọ̀gá tó ti tẹ́lẹ̀ lọ yìí. ẹ̀rí ẹ̀rẹ̀ dáadáa ni dáadáa ni ó tó ṣe àti dáadáa lọ lọ́la dáadáa ni máa rẹ́ sí gẹ́sì. aláwọn tó fẹsẹ̀ yẹrẹ. ó wà ní sọ́fì látọ̀dá ní ìfọ̀rọ̀ ọjà ọlọ́run tẹ̀lé àná. wọ́n lè jíjọ ọlọ́run láàrín pé àwọn ayé ẹ̀rí. lọ Nígbà bẹ̀lẹ̀ nù ọ̀nà ẹ̀kọ́ gẹ́nu yí mẹ́hàrán jámárá odò tó kú fọ́fọ́fọ́ omi. Mọ́kẹ́ ìṣòṣò tó lè gbé nílọ, omi kà fún náà dáadáa. Yàwọ̀ dásì ló fi yí ó láyé ó di Hamsa Marwan. Ìyàwó àlọ́ ọwọ́ ẹlẹ́ wọn ló ṣe ọlọ́run kò ṣeé ṣe o nígbà tó ṣàdé òkú sí wa ìjọ ọlọ́run ọ̀kà ìdáyẹlẹ bí mo wá kájú máa mọ̀ sí orí mi ẹni tí òkú rẹ̀ sọ fún ọ máa kí ó ti máa pé yẹ kó lọ́rùn ń fi irun wákàtí márùn-ún parẹ́ agbóhùn bá àwọn ẹ̀ṣẹ̀ wọn kàtọ́ ìyàtọ̀ wọn ṣe. ẹ̀rẹ̀ àdìsí ọ wà ní àbí ìtumọ̀ bọ̀kọ́dà àti mùsùlùmí ìwé jáde. nínú àwọn àṣàlẹ̀ ìdí ni àti òun fi fi gan ẹgbẹ́ ń bọ́ ìhàtánẹ́sì dáadáa rí àbájú lẹ́nu wákàtí márùn-ún. dáadáa rí ọlọ́run máa tún fa ìdá rẹ̀ wọ́n. àbí ìrọ̀rùn ìtumọ̀ àti ìlà ìtumọ̀ kéèyàn kí ìtumọ̀ lọ́sẹ̀ tọ́ra tó fi fi lọ́sẹ̀ yíyí tòní. Wọ́n Ramadan ìlà Ramadan ìyẹn gba Ramadan náà ní ìtúbí ogún gbà. Mo ṣàfihàn ìtò ìmọ̀ ẹ̀yẹ̀ tó. Ọlọ́run máa ń fi àwọn kíní àwọn nǹkan láàrin àwẹ̀ láàrẹ̀. Wọ́n ti sóni láti ìkàlà nígbà tí ẹ bá ti sọ̀rọ̀ náà. Ẹ̀gbẹ́ títà lọ ní pé ẹ̀sẹ̀ tí ó bá ní jìyà tí àwọn bá bẹ ìjìyà rẹ̀ pẹ̀lú ọdún gbà tó ti tó ìta. Ọlọ́gbà ìjìyà yẹn òun ní táwọn àti máa wáyé bí òkú ẹ ní abọ́bẹ̀ fún ọba ẹ. Àwọn oṣù Nàìjíríà ọlọ́mọ ike ọmọ ọ̀la wọn fún ní dáná ọ̀gbà lọ́dọ̀ ìyẹn ọdún òní pátá lóbi ìdẹ́ni bímọ ọ̀gbọ́n bí rẹ̀ ní ọ̀dìjábílé bọ àbábílé ya ọkọ̀ òkúta ó bẹ̀rẹ̀ bí ti nínú ọ̀dọ̀gbọ̀n mi ní àdíjọ́ ní ọ̀gbọ́n bí rẹ̀ ó fi mọ́ ọdẹ mi yẹn wọ́n yọ ló kó wa òun wàá fi àmọ́ wọ́n ti bá àwọn òkè láti láti wọ́n lè sọ̀rọ̀ kúròmó bí yóò wá lọ́gà àgbẹ̀ pé wọ́n lọ ìlà tuntun lọ ẹ̀sẹ̀ ńlá الإمام بخاري عليه رحمة الله من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنا أراكم إكرام قال سفلا فلا فيوتر إذا قبلة يعني bọ́yà lè sọ fún kíìsì rẹ̀ ká àwọn àjọrò ní àjọrò ìyọ̀fẹ́ tóbi fẹ́ẹ́ ní ń pèlè ìdájọ́ yọ ọyọ síta àwọn ń pọ̀ àwọn ọ̀la ń gbàlọ̀

ọfọ ọfọ obìnrin kan tó gbà kí ìṣẹ̀ ti wù ọwọ́ lọ bá jẹ oṣù láàrọ̀ sí lọ́nà ọwọ́ àpòdì o ọlọ́wọ́ ọba sùpánù ọ̀tàláwà sọ ayé àkàlẹ̀ ayé àtà débẹ̀ ìgbé wa á ti fi sọ láàtà tọ́lá fàyè náà ìwọ tó lábàá àwọn nínú ìlà ẹ̀. النهار وزلفا من الليل أذكر طرفي النهار lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ọ̀sán àti ṣàlàyé ẹ̀kùn mẹ́lẹ̀ẹ́ta ni àṣùbá àyílà àtàlásàrè àtìgbà tó súnmọ́ òun ní ẹ̀mọ́gárí àti sáàrì ọya Tẹ́jọ́jú àwọn dáadáa iná ń pa ìdá fóò ní arákùnrin ẹwà nílẹ̀ òjíjẹ́ ọlọ́run àríháàlá. Tẹ́lì lè kan mọ́dá ní àyà yìí máa tó ìgbẹ̀gbẹ̀ lọlé. Ìjọ ọlọ́run ah, ọlọ́lá ọlọ́run lè jẹ ní àìkọ́ máa bí ìgbùgbù. Ògbó ìjọ mi lónìí. Àbájú ṣe rere báyìí, àwọn rere wọ́n ní báyìí ni wọ́n ti gbẹ̀gbà wá rẹ̀ nọ́sọ̀fọ́lá ní ọ̀nàṣọ́lọ́ ìbíṣù ìdáhùn ìṣọ̀lá wọ́n ló sì fà ayọ nínú ọ̀kẹ́ sí ọ̀ nínú hadith alimọ́mọ́ ahmed alẹ́ rahmatullah nínú hadith abdullahi bin abbas ọjọ́ lọ́gbàlá àmúmọ́ wọ́n ها فأدخلته دولة فأصبت منها ما دون الجماع إذا بكم أجون دون الجراء فإذا بكم الجراء ها سبايعه ọba jẹ́ báyà ní fẹ́ fún ní báyà ó lè bí wá mú wọ àdẹ́wùlẹ̀ bí ààyè فأصبت منها موزون الجماع وأقل من الصنف القالوا أقول ما الذي على ضغط ẹnì kan máa ń lọ lọ́dọ̀ gun ọ̀kadà pẹ̀lú ìyàwó èèyàn tí èdè pínlẹ̀ lè ẹni bọ́bá yẹn ti ìyàwó èèyàn ní oṣù fúnra rẹ̀ ẹ́ wọ́n náà fi bá ya sọ ìyàwó èèyàn lẹ́yìn ìyẹn kẹ̀ ká mú ni àbẹ́ omi bíyà wọ́n lè jẹ́ tààfíìrù wóòdù ìjẹ́ tààfíìrù wọ́n lè jẹ gbọ́gọ́rùn wọ́n lè wọ́n kù ẹ̀rí wọn fún fún tóbi mẹ́ta ìmáà ká jẹ́gẹ́ lọ mọ́ fún mi olómi rẹ́rọ̀ tó kò fún mi ọ̀sán láti ìyàwó ìyẹn ká wọ́n kù àjẹwò wọ́n ń bí gbàdá wọn lọ lọ rí gbàgbé.

wọ́n fi sọ wípé ẹnìkan ń sunkún ẹ̀fọ́ ọ̀pàpọ̀ mọ́ra wọn ròdó ọ̀pàpọ̀ gbogbo ọgọ́dà wa dá báwo ní ní jókòó sí àtòwò wọn náà lóòótọ́ jókòó sí ọ̀rá máa sọ pé ẹgbẹ́ ló ti sílẹ̀ rẹ̀ àwọn adọ́gbọ̀n fún yẹn àwọn máa dọ́gbọ́n sí rẹ̀ ẹgbẹ́ yẹn fẹ́ jókòó ẹ̀rọ fẹ́ jókòó fẹ́ yìí láti máa dọ́gbọ́n rẹ̀ yẹn àtòwò náà sì fi ẹ̀bá àtúntò ìlú wa ló ti fi pé ọ̀padà sọ síwájú àti ẹ̀rọ

Bàbá Wọ́n bá wù yóò tó kọ́ kẹ́ ní ìgbà lórí ìgbà pẹ́pẹ́pẹ́ láti. Ìgbè ní wà. Lọ́wọ́ àyíkọ́ bọ́ọ̀lẹ̀ wọlé ìgbà mọ́ sọ pé láti lè kọ̀ tẹ̀ láti lè kọ̀ tẹ̀ ọjọ́ mọ́. À mo bá yẹ̀ bá mo bá mú ká ó kéwù. Nígbà yóò kéwù, mo máa ń kọ̀ bá ṣe lè láàpù ọmọ ìlú ní ti fi rádà. Wọ́n lè wọ ara tọ́kùn yẹn lẹ́wọ̀. Ọ̀sẹ̀ bẹ̀ tá a fẹ́, ó ṣe ń gbọ́gbọ́n kó ti ti ta lé ibi dábọ̀ kalẹ̀. A sì fẹ́ bí ọmọ ìlú lórí ibi dábọ̀. Ọmọ wo lè ta ọ síwájú rẹ̀? Yóò máa fọ kan sí ẹgbẹ́ rẹ̀ níbi ọmọ bá. Yóò lọ wọn náà ìlú wọn náà. so ọ̀gbẹ́ mi yẹ ọwọ́ àlọ́sọ̀ ọ̀rọ̀ náà rọ̀bì ọlọ́run tẹ̀lé àní wọ́n ní obìnrin kan tó ṣe wípé ọwá àtàwọn afọmọ òun lẹ́yà ó lè wá wọ́n wà lójú ọ̀nà ọlọ́run ẹ́ ọba ní abẹ́ ọmọ ọba bá ìdí ìfẹ́ ọjọ́ ọlọ́run tàlá ọlọ́run bá ọba wọn ti bí léèrè pẹ̀lú ohun tí wọ́n rù náà lọ́sọ̀ ẹ́ ìlú ọ̀tún ọlọ́run ọba àdébí ní ẹ̀gbẹ́ nígbà yá àdébí ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ́ ẹ̀wúrẹ́ tó sọ ọdún mọ́tò sọ̀rọ̀ wọ́n nílẹ̀ lára ìlú sọ̀kalẹ̀ ẹ̀rí lọ́dọ̀ ìjọ tòkè yẹn náà lọ́dọ̀ ìjọ tòkè yẹn náà. a sì lè sọ wípé obìnrin yẹn wà tùkà ayé àwọn bọ́yá wọn lọ́dún dúnà jọra èsì mọ́ lọ́fẹ́ fún báyà wọn pàdé lọ́n bá àwọn tó ń dákọ ànábì sọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àlejò àhàlì ọ̀sẹ̀lẹ̀. ẹ̀rí wọ́n nílẹ̀ lára ìjọ ولا طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين àmì kírun lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ọ̀sán àtúnṣe tó ní ìlú mẹ́ta àṣùbá ìlú àgbàlagbà ìwọ̀n tí nàbà mi rà ẹ́. àti kéde wọn àtìgbà Ọlọ́run dáadáa rí wọ́n lẹ́nu ẹ̀kọ́ bí ẹ̀kọ́ lọ gòkè náà ni ọwá ní òṣìṣẹ́ ọlọ́run tí mi lè kàn mọ́ dáadáa ní òkè ọ̀lẹ́ ìfọ̀dọ́ ọ̀rọ̀ lọ yá ni wọ́n mọ́ lọ́pàá tọ́lá kò ìrọ̀lá náà mọ́ta àìn àtọ́lọ́pọ̀ yìí sí bẹ̀rẹ̀ lójú kéèké sí mọ́ra àwọn ọ̀rọ̀ kan dábẹ́ máa máa ń kọ́ sí òṣèlú afúnfẹ́ báyìí ní ẹ̀rẹ̀ ààrẹ gbogbo ẹ̀tọ́ láyà ìjọba máa tó sọ́dà ọ̀rọ̀ náà gbogbo ní wọ́n máa wọ̀ sọ́dọ̀ ọ̀gá ìwọ̀lú ní àyà ọlọ́run rà sùpánà ọ̀tàlá ní ọlọ́run Torí bẹ́ẹ̀ ṣe sùúrù, ọlọ́run ò lè láì sí àwọn tó ṣe orí ìgbà láì lẹ́kùn wọn ládà wọn. Ẹ̀rọ̀lá káàmì ilẹ̀ ìkúrú ní ọkọ̀bílì fún olúbá sí ìyàtì ìjẹ́ ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجيناهم واتبع الذين ظلموا ما أسرفوا فيه وكانوا مجرمين. أعوذ بالله من الشيطان لكن لكذا والجماعة إلا وما ọlọ́wùlà nígbà ilé tàbí ìjọba ní òkòrò náà ọlọ́wùlà káàdà ní ìgbòho ni àbá sì rí bàbá lè rí ni nínú ìgbòho ni nínú àwọn ọgọ́rùn ọdún tó ti lọ ní ọdún lè kọ́ nínú àwọn Àwọn àfẹ́kùnbẹ̀ ni rẹ̀ tí wọ́n máa kọ̀ nípa ìbàjẹ́ táwọn yẹn kó sí àṣàbúrú tí wọ́n kó sí lórílẹ̀. Ilé akọ́lé ìlà Àfàwọn díẹ̀ láàrin láàrin ẹni bá lánú wọn, àwọn láàrin wọn Ẹ̀yẹ́ ní bí àwọn díẹ̀ náà láàrin wọn kọ̀, àwọn náà lọ́lọ́run láàrin tó ní pé bí inú ọlọ́run ọba dé tí ò ní ṣe sí àjẹ tọ́lọ̀ máa ń rí àjẹ ní tó ṣe. Nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba Sùhánà lọ sàálà ti fa ìjọ yìí láṣẹ gbígbé kára àwọn ẹni tí wọ́n máa pàṣẹ dáadáa tí wọ́n máa kọ ìlú ń kárò. أن تكون منكم أمة يدعون إلى الخير àdíkọ́ wà láàrin ìjọ àti wọ́n máa sọ àdíkọ́ máa tètè lọ sí ilé rẹ̀. tí wọ́n sì máa pàṣẹ dáadáa. wọ́n sì máa kọ nǹkan sí ṣẹ̀rí àní àmàlì. ẹ̀ẹ́dì àgbà pé wọ́n òlẹ̀ ìkà ọmọ lè mú mi. torí pé àwọn ènìyàn àwọn ni wọ́n ṣe. ó tún wà nù àdéhùn yìí pé nàìjíríà aláwọ̀ èèyàn tí wọ́n bá rí àìmúkárù ìwọ tó ṣẹlẹ̀ aláàtọ́lọ sí ọ̀làbí ọ̀gá ìyẹ̀wò wọn wá yípo áúṣákà àti àwọn ọmọ ọmọdé àìkọ́ọ́dí ó súnmọ́ wọn lórí gbàdúrà bàjẹ́ láì ọlọ́run bí àtàrí wọn. Nítorí ọ̀rọ̀ lọ́wọ́ wá fi sọ́yún ayà ìgbé bàrá ọlá gánà nínú ìgbòrò ìrìnà nígbà mí ní ìgbọ́n. Láàrá kára nínú ìkúrò nínú ìrànkọ́bìnrin fún olúbà ti yá. Ọba ti já sí parí, àbá nínú àwọn ọgọ́rọ̀ tó ti lọ gáájú Ẹ̀rọ ní fàṣà àti tẹ̀lé àwọn. Tí wọ́n máa kọ̀ nípa ìbàjẹ́ táwọn èèyàn ń tẹ́wọ́ lórí lẹ̀. Ìlà kọ̀ mí ìlànà àjá iná mi mọ̀. Àbá wọn bá sí ẹ̀ náà lárí. Ìyẹn nípa ìlú ẹ̀ náà lárí sínú àwọn dáadáa nù wọn. Ọ̀tọ́bá lẹ́yìn lọ́kọ́ra mú. Àmọ́. Ẹ wàá rán ọdún ọjà lábòsí, àwọn tẹ̀lé ìwọ̀n tí wọ́n ń sáyọ̀ kọ̀ọ̀rá ìwà ẹ̀ṣẹ̀ kan wù yẹn náà làwọn ń pọ̀ sínú lórí ẹ̀sìn wọn. àwọn ọdẹ ẹ̀kọ́ tí wọ́n gbé wọ́n máa ń gbàgbàgbọ́ àwọn ọkùnrin láwọn ìgbèrè ọ̀dà àwọn mẹ́ńtọ́ bílíọ̀n ní ọjà àwọn ìlàzáàbù àti ká sọ pé fàjá àwọn ọmọ ìlàzáàbù ìyá wa padà bá wọn lójijì. wọ́n ga ló wòjì nínú padà wá sí ọ̀dá rẹ̀. Ọlọ́run ọmọ Sùhánà lọ ṣàhálà wá múrọ̀ wáyé pé wọ́n lè pa ìlú kan rẹ̀ àti kí wọ́n bọ̀ra wọn sí. Adé ò ṣe ń ṣe kí a ṣẹ̀dá rẹ̀ kọ́pá lókan rẹ̀. Ò ṣe ń ṣe káṣẹ̀dá rẹ̀ pa àlùkúrọ̀ jámù orí ìkọ́ríyà àwọn ìlú kéréje ìtàkọ́ pa wọ́n rántí lórí ní pẹ̀lábòsì wà àlọ́ha wọ́n ti mú ó sì dájú báwọn ará àjẹ́pá wọ́n dà sílẹ̀ lẹ́ ọlọ́run ọ̀jẹ́ ti bẹ́ torí ọmọ ọ̀rọ̀ kó sẹ́yìn lọ láàrin ìrìn àárín ọlọ́run ọ̀tọ́ tó wọ́n jẹ́ ìgbẹ́lẹ̀ ní orí ìmọ̀ni ọlọ́run lágbára ti dé bẹ́ẹ̀ sùn lọ́pọ̀dé ọlọ́run fúnra gbé adálè sí lọ tóun ní káwọn yẹn jẹ́ ìjọba tí wọ́n gbígbà lọ àti tó wọ́n ti ẹ̀fì ọlọ́run ọ̀lọ́run jẹ́ àárọ̀ òkúńjà Ọ̀rọ̀ta ọ̀rọ̀bùkà lẹ̀dà ẹlẹ́mùnẹ̀ fẹ̀rún mẹ́sàn-án wá ìdá. Adébáṣẹ̀dá rẹ̀ bá ń bẹ́ẹ̀ ni. Ọba tó ta mú ẹ̀ nígbà kan tó gbogbo wọn Ọmọ ọlọ́yà kèfè yá ọjọ́ ráyà. Ẹ̀rí. Ọlọ́run ní àmà ọmọ ní ẹ̀wọ̀n ní ya parí. Ìyàpọ̀ ọmọ wáyé láàrin àwọn èèyàn tí wọ́n sì wọn àtàdé ọ̀sán àwọn. Ó túnmọ̀ kọ́ dá ọ. Inú ìlànà tí wọ́n sọ àtùrò rí wọn. Ilá máa ń rọ nínú ọ̀rọ̀ kúkà. Bẹ́ẹ̀ lọ́wọ́ abẹ́wà náà ìfọ́lọ́wọ́ àfẹ́sí sáṣẹ̀dá rẹ bá kẹ́ lókù láwọn onílé apá. Ìṣà ìṣòro ní ilẹ̀ àwọn tọ́lọ̀m bá kẹ́ náà ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ ń jẹ́ ọlọ́run. Àwọn làwọn gbá àti ọlọ́run ọba fún Súẹ́sì. Ẹ̀rí. Èyí tó fi báwọn ọ̀rẹ́ fún wọn lérò nípa rẹ̀. Bí ṣe fi fi wọ́n lè rí sí lọ bó ṣe rí ìyẹn títí tọ́lọ̀m gbígbà nígbà fún Màtàlá àti Láńdìdì wọ́n tẹ̀lé wọ́n bá mi lòlò wọ́n mú lápá wọ́n wá padà wá gbèrè pẹ̀lú oríire ayé àti oríire jọ́ọ̀bù ìdàgbòyà lórí jáde fáwọn ènìyàn ló ń pè ní àlùfẹ́ ìfọ́tò nàìjíríà jọ̀bọ́là bó ṣe wá nù hadith tí wọ́n fẹ́ tàwa rẹ̀ nù àìsàkàrí àwọn mùsùlùmí mùsùlùmí àti súnàní láwọn ojú ọ̀nà tó ṣe ilé ẹ bá jẹ́ lọ́lọ́ bá di ìyẹn lọ́rọ̀ ọwọ́ alọ́nà ìbáṣọ àbáàdọ́ apákan ohun fún apákan lágbára. òun náà lọ̀rọ̀ sáà níbi sọ́lá sọ́lá ń lọ fún ìmẹ̀lẹ̀ ìgbúdẹ̀ sára kọjá aláàrin dáwọ́ sàbí àyínà bẹ́rọ̀ dádájá àwọn jù wọ́n pé sí ẹ̀hùn tí wọ́n lè tẹ́lẹ̀ kọ̀ níjọ àyínà bẹ̀tọ́rọ̀ àwọn ọkùnrin yóò sára kọjá aláàrin mẹ́fẹ́yìn wọ̀sàbí àyínà bẹ́rọ̀ àwọn tó kẹ́ Wọ́n tàbí ọ̀fẹ́ rí kó ha bí rẹ̀ ẹ̀wà àríjọ ilé ọgbàrà fún bí sàlátì ọ̀sàrà ilẹ̀ kẹfà wọ́n fún sí nílé ọmọ ìṣàǹfẹ̀tẹ̀rì kó ló ha fi náàrí gbogbo inú náà wọ́n wà ó ilẹ̀ orí àwọn ẹgbẹ́ jíjẹ ládùúgbò yìí lóde àwọn ẹgbẹ́ bàtẹ ẹgbẹ́ àwọn mẹ́rin yíyà àwọn tuntun yẹn àwọn ọ̀rọ̀ sílọ̀ àwọn ìyẹn wọ́n ní àwọn ẹ̀ka bí mílíà nílùú nínú àpẹẹrẹ mẹ́fà ni wọ́n. bàbá lílọ àti ìṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ajájú ṣèṣì ni wọ́n ta ṣèṣì làwọn ṣàkóṣàkó yẹn méjì lábísì láwọn àpẹ lábẹ́ ọ̀ lọ́n gbàdá kẹ́kẹ́ ní ọ̀sán ọ̀lẹ̀ láwọn ẹgbẹ́ àdúgbò ní àwọn àtẹ̀yẹ ti yí ìgbà ọ̀rọ̀ bàbá fẹ́ sáǹpà ní àwọn àtàwọn àǹkà jẹ́rà dáadáa ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ìbílẹ̀ nígbà ní ọdún ìjẹ́ òfin àtẹ̀wọ́ àtẹ̀wọ́ àwọn ẹ̀fọ́ ẹ̀sán ọ̀nìyàn ẹ̀rí

nínú kòtẹ́gíráàfù pẹ̀lú àlékè ní ìdààmú àyè. ọba dẹ́dà wá gbọ́ wípé wọ́n lè dá ní kàkà lákọ̀ọ́rọ́ ẹ̀ nítorí ẹ̀ ọlọ́lọ́run bá ti ṣẹ̀dá wọn wọ̀dá má ti tẹ́lẹ̀ má tó ọ̀fẹ́ kàlà ámúlà àmẹ́jà àmẹ́mẹ́nà lè ṣe ìrìnàjò wọ́n náà ṣe àjọ̀mọ́ àyíyìn وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة لأملأن جهنم من الجنة والناس أجمعين. ìyẹn ni pé lórí kádàrá yẹn lọ́lọ́run ọba ti ṣẹ̀dá àwọn èèyàn. ìgbẹ́ wò ní yé máa yapa àkọọ́lẹ̀ fipò afẹ́sọ́lọ́wọ́ bá bá tẹ̀dá àti ẹnitọ́lọ́wọ́ bá bá sì jẹ́. ọ̀lẹ́dálé kàkà lápá òdú nítorí ọ̀lọ́wọ́ bá fi dá wọn bó ti dá wọn nìyẹn. ni wọ́n yà pa àwọn ọ̀fẹ́ ọkọ̀ sí àwọn ọkọ̀ sánú jẹ́sìnà. ọ̀tá mọ́síkẹ́ ní wọ́n sọ̀rọ̀ sí ìjà gbólóhùn àtẹ̀dá rẹ̀ ti pé ó ti parí. Ṣé màá fún yàrá náà bí ìfìkú nílẹ̀ lè ṣe sí àwọn àlùjọ tó máa fi fún wọ̀lùnáàbí ajẹ́màárí àtàwọn èèyàn lápapọ̀. ó fi ẹ̀kọ́ náà bá múrọ̀ wá pé ó ti sáájú nínú kádà ìmọ̀láwọn ọba tó pé ọgbọ́n rẹ̀ tọ́ta múṣẹ́ wípé nínú mímọ́ kàlàkọ̀ òun nínú àwọn ẹni tó láwọn ọba já ìpẹ́pẹ́ ẹni jẹ́ ọlẹ́tọ̀ lálẹ́ jẹ́ náà wọ́n ni kàlàkọ̀ òun ìpẹ́nu ẹni jẹ́ ọlẹ́tọ̀ sí àti pé òṣìṣà ti ṣùgbọ́n ilé òkú kẹ́kẹ́ kẹsẹ̀ lálùjọ náà fẹ̀yàn torí bẹ́ẹ̀ àríjáàrí tó tó tó tó tọ́lọ́ ọba ní ṣe ọgbọ́n tó pé tọ́lọ́ ọba ní ṣe ọwà tó sọ kí káyì pàdé ọ̀rẹ́ àti tó tó jáde nínú pàdé tàbí ìwẹ́rọ rọ́bì ọlọ́ọ̀tàlá àmì wọ́n ti ṣe ìjọba sọ̀rọ̀ ìgbé máa lè láyẹ̀ lè fọ́lù lè ìlà tó àfá ònà wọ̀sákọ̀tò ó ti jẹ́ bí òmí ní wọ́dún mi àbáwọn tó lẹ́nu àwọn èèyàn wọ̀sákọ̀tò àbáwọn èèyàn ralẹ̀ ralẹ̀ iná wá ní ó ti rí tó bìí bàtà bìrì ní ọ̀sẹ̀ bìrì náà ń àwọn tó ti tó ní gbèraga lè yọ́ máa kó sí ní gbèraga yìí wọ́n bá sọ̀rọ̀ lójú òní gbà yóò kò tó kéré àwọn èèyàn wàlùkàjọ́ kiri ní àtàwọn ajẹ́ nípa ọlọ́run ọmọ àlejòra wa sọ fáwọn ìjọ náà lè láti ké bàtà sí i. ìlẹ́ni kẹ́ẹ̀ni alhamu ti ti mọ́ ní aṣá máa ìwọ́dìyàní àǹtẹ́sí mo ní kí ní mani aṣá máa sì ṣekí ni ọ máa tẹ̀sẹ̀ ẹ̀yà pẹ̀lú rẹ̀ lọ́sọ̀ ẹni wọn bá fẹ́ àdìsẹ́kọ̀ ọ̀gáńtà ilé yóò wó bí ń kúnà ọ̀lẹ́kọ́ṣẹ́ wa àkídà ti fi túmọ̀ bí tó ilé àgbàlú jẹ́nà ògbó ilẹ̀ ẹ̀kú gẹ́gẹ́gẹ́ ẹ̀wà aláàlú jẹ́nà ẹ̀ tó tún láàyè alẹ́sẹ̀lù tọ́lọ́wọ́n bó wá padà máa dá àwọn ẹ̀dá mi ló ti àwọn ẹgbẹ́ wọn lè pàdé sọ ìfẹ́ láti tóun tó ráre ẹ̀rí yóò máa sọ bẹ́ẹ̀ tí tọ́lọ́wọ́n bó fi gbé ọjà bù rẹ̀ kékeré bẹ̀rẹ̀ ló fi gbé sílẹ̀ ọlọ́wọ́n bó fi kọ́sí. ọ̀ṣùgbọ́ ọ̀ṣùgbọ́ wà ìgbàdì á mo fòjò rẹ̀ búra ẹ̀rí ọ̀gbà inú tó bẹ̀ wá sí mi ní ìjẹ́rì kẹfẹ́ mọ́ tó á jọ báyìí ọ̀ nítorí àkókò wa àti nínú kátà ní ti ààrẹ ṣe láti wá ara sọ nípa ìgbàyà ọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ẹ̀dá ìpàdánù ìfẹ̀sọ́nù ìbéèrè ìgbà bíi.